ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ means first ẹ̀ṣẹ́ means first má fi ẹ̀ṣẹ́ rẹ gbá mi má fi ẹ̀ṣẹ̀ rẹ gbà mí